أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <clears throat> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وأدخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فضل الله وبا وبا تيوسو يمي ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí i à ń bẹ ọlọ́run kí ó ṣe iṣẹ́ wa ní iṣẹ́ rí kí ó fún wa ní àǹfààní àti ṣe torí ọlọ́run nìkan ṣoṣo kí ọlọ́run mọ́ fún الدرو لوري àdísì àbí wùrẹ́ra tí النبي صلى الله عليه وسلم tó kọ̀ níbi àwọn òwò ṣíṣe ní ètò àti sẹ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun ní talaqi rukban kí a lọ dá àwọn tí wọ́n kọjá wọ̀lú lọ́nà láti ra ọjà náà lọ́wọ́ wọn a ṣàlàyé nípa hikma tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe àlàyé ìdí tí a fi ṣe léèwọ̀ àti àwọn ìdájọ́ tó wà lórí ẹ̀ bákan náà aṣàlàyé lórí albei'u ala bei'i akhi kéèyàn ó rajà lórí ọjà tí ọmọ ẹ̀yẹ́ tó ti ń ná tẹ́lẹ̀ síwájú kóhun tó wá náà orí ẹ̀ la ti dúró ẹlẹ́ẹ̀kẹta tó wá nínú àdísì náà ní annajash níbi tí anabi sallallahu alaihi wasallam sì tún sọ pé wala tanajashu ẹ má sì ṣe tanajus at-tanajus wọ́n ní aslu kalima yìí istitar wọ́n ní kéèyàn fi nǹkan bo nǹkan kéèyàn fi nǹkan bo nǹkan ká má rí wọ́n torí pé anajus ẹn tó ń ṣe tanajus yasturu qasdahu ó máa ń fi ara bo èròǹgbà rẹ̀ lórí ọjà tó ná kò sẹ́ni tí ó mọ̀ wa minhu yuqalu lis-sa'id najisun li-istitari so at-tanajus ní aslu kalima arabic oní istitar ṣùgbọ́n àwọn afa onífíkìw wọ́n ní bi an yazida ar-rajulu fi thamani wala yuridu ash-shira' oníkéèyàn kó wá ṣe àlékún owó ọjà láì jẹ́ pé ó ní ọjà rà èròǹgbà rẹ̀ ń bẹ̀ bí yuraghiba ghayrahu láti fi kún ẹni ẹlòmíì ládùn láti fi ra ọjà náà pẹ̀lú owó tó ju owó tó ń pè lọ. aw yamdaha al-mabi' ó sì lè má jẹ́ pé ó fowó kún ó kàn lè wà lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa pọ́n in tí wọ́n fẹ́ tà yẹn lé ìpè ah kíní dáa gan in náà nírú ẹ̀ ọdún mẹ́wàá mo ti ń lò kò sí tó mú torí àti jẹ́ pé kí ẹlòmíì náà ó lágbá gbogbo ẹ̀ náà ó wà nù tẹ̀nájùsùnì bí máa laysa fihi liyurawwijahu kọ́ máa ṣe ìròyìn rẹ̀ tí ò sí pẹ̀lú nǹkan tó ń fẹ́ tà yẹn torí kó lè kún ẹlòmíì ládùn láti rajà náà gbogbo ẹ̀ lábẹ́ tẹ̀nájùsùnì bákan náà ló wà nù tẹ̀nájùsùn irú àwọn ọjà tó ń tà lóde òní bíi auction nígbà tó bá auction àwọn náà máa bẹ̀rẹ̀ sí máa ń tà tí ẹnìkan àwọn tí wọ́n fowó kun yẹn wò lọ́jà ara wọ́n fẹ́ káwọn tí ọ̀rá yẹn wọ́n fowó kun sódà tí wọ́n fi tajà náà lọ́wọ́n èròǹgbà wọn lórí fífowó kun tán fowó kun nìyẹn so bákan náà àwọn àfáàní haramu ni irú ọjà títà báyìí torí pé ìyànjẹ ń bẹ ẹ bẹ́ẹ̀ sì ni ìtànjẹ tó ń bẹ ẹ àbòsí ni ìdí tó fi jẹ́ pé haram ni a gbọ́dọ̀ ṣe é gbọ́dọ̀ lọ́wọ́ nínú irú ọjà títà báyìí torí pé anabisa sallam ní wàlá tanajashu kuma wàlá tanajashu annahyu ẹni pé ìsinilọ́wọ́ tó ń fún wa láǹfààní pé haram ni torí hadith abdullahi ibn umar tó ní náà rasulullah sallallahu alayhi wa sallam ani najash anabisa sallam ó kọ̀ fún wa ká lọ́wọ́ nínú irú ọjà tó ń tà bí ọjà annajash èyí tí èèyàn wà nájà tí ó fowó kun láìsí pé ó fẹ́ rà irú ọjà báyìí ó máa ń ṣẹlẹ̀ ní oríṣiríṣi ọ̀nà àkọ́kọ́ òní ìta sọ an yazida shakhsun fi thamani sil'a ma'rudata a fi ọjà sílẹ̀ dáfẹ́ta kéèyàn wá wá kọ́nájà náà pẹ̀lú owó tó ga torí pé ó ti rẹ́nìkan tó fẹ́ rà láìsí pé ó ní intention àti rajà náà laysa lahu hajatun biha kò ní bùkátà sí ọjà yẹn wa dhalika liyaqda'a ghayrahu torí pé kó lè tan ẹni míì jẹ fayadhunnu annaha tusawi dhalika saman so ẹni tó bá fẹ́ ra ẹ̀yọ́ wà ó pé owó yẹn ó tó bẹ́ẹ̀ torí pé ẹnìkan ti ná fayaqtaru bihadhi al-musawama yọ wà yọ tàn jẹ ọjà tó náà yọ tàn ń tọ̀ ń òun náà a fi na gẹ́gẹ́ bí ó ń tọ̀ ń ti na àbí kọ́ jù bẹ́ẹ̀ lọ so irú eléyìí haram nínú ẹ̀sìn Islam torí pé ilhaqu darar bil mushtari torí pé yóò jẹ́ kí ìpalára fún ẹni tó fẹ́ rajà yóò jẹ́ bí ìpalára fún ẹni tó fẹ́ rajà bákan náà ó lè jẹ́ najash gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn kéèyàn kàn wá kọ́ máa kọ́ máa pọ́n ọjà yẹn kọ́ máa fún ní àpọ́nlé ju bó ṣe yẹ lọ àwọn nǹkan tí ò sí lára ọjà náà kó máa ló wà lára ọjà náà tí èsì ṣe kó fẹ́ rà torí pé àti kún ẹlòmíì ládùn kọ́rajà náà ju bó ti yẹ lọ ọ̀nà míì ó lè jẹ́ pé ẹni tí ń tajà gangan fún rẹ̀ o ó ṣe nájàṣ náà kó ní àkíní kódà wọ́n ti ná ní ní iye báyìí tí mi ọ̀tà wàláì tàláì yóò sì búra lé lórí ẹnìkan ò sì ná tó bẹ́ẹ̀ so gbogbo ẹ̀ náà láti fi jẹ́ pé kí ẹni tí ọ̀rajà yẹn kó fowó kún nígbà wọn ti ná báyìí tí ọ̀tà so that means pé ìwọ ò lè rà bẹ́ẹ̀ àfi kó fowó kún bẹ́ẹ̀ sì ni ẹnìkan kan ọ̀nà so eléyìí náà tanajus ni and then ó pọ̀ lóde òní nínú àwọn tanajus tá à ń ṣe bíi public sale tá a sọ̀rọ̀ bá lọ lẹ́yìn bíi auction tó yẹ pé wọ́n kàn máa nájà yẹn ni ló yẹ pé àwọn tó fẹ́ ra yàtọ̀ àwọn tí wọ́n nájà láti fi owó kún ó yàtọ̀ so irú àwọn ọjà báyìí mùsùlùmí ò gbọ́dọ̀ lọ́wọ́ nú ẹ̀. àwọn afáàní nígbà míì kí èèyàn wá kó máa ní ah kí ni ìmọ̀ dá o kí ṣe pọ́ fẹ́ ra o ó ti rí pẹ́ nìkan ẹnìkan fẹ́ rà á kó a máa pọn káàkiri máa da ọ àìlówó mi kó dà bàárà nílé báyìí so ó ń dọ̀ wọ́n àmọ́ wo pé káì lóòótọ́ lóòótọ́ wọ́n ti pọn kìíní ìkọ́dà òun náà bá yọ owó lápò yóò bá rà gbogbo ẹ̀ náà lẹ́jìṣù ni. so gbogbo àwọn ọ̀nà yí báyìí tẹ̀dílísì wà nínú ẹ̀ so àbòsí ni kò dáa fún mùsùlùmí kó lọ́wọ́ nú irú ọjà báyìí. wọ́n ní ọ̀nà míì tí wọ́n ń gba àtajà najish ní àsìkò tá a wà yìí léè tó jẹ́ pé kò tọ́ ṣẹ̀ríà ó ní kéèyàn gbọ́kànlé àwọn wàsáìl àwọn wàsáìl òde òní bíi irú rédíò. Uh, àbí tẹlifíṣàn àbí íńtánẹ́ẹ̀tì àbí àwọn míì yàtọ̀ sí yẹn lè jọ pé wọ́n kàn gbé ọjà wá ni wọ́n pọn oríṣiríṣi títà ni wọ́n pọn ọjà náà bẹ́ẹ̀ sì ni pípọ́n tí wọ́n pọn kò tó bó ti gbé wọn ti pọn gbogbo ẹni tó bá kà á yọ àfẹ́ máa rà á ó lè jẹ́ pé nǹkan kọ́mẹ́ǹtì àwọn èèyàn àwọn gan náà ṣe kọ́mẹ́ǹtì ọ̀hún kì í ṣe pé kan ṣe kọ́mẹ́ǹtì eléyọ̀ wà kọ́mẹ́ǹtì pé ká èmi náà rajà yìí ó dáa gan in fact kò ní kò sí problem ń bẹ̀ so gbogbo orú àwọn ọjà báyìí wọ́n ní gbogbo ẹ̀ náà sànáàjì ṣùgbọ́n gbogbo ẹ̀ láti fi jẹ́ kí owó ọjà kó lé kó ga wọ́n rà ní owó dọ́pọ̀ tó ní èròǹgbà lórí ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ imam shafi ó ní an-najash qadi'a yẹn ìtànjẹ ni wa laysa min kò sì sínú wa mùsùlùmí ẹni tó lẹ́sìn torí pé mùsùlùmí ní ìwà ìwà mùsùlùmí ó yẹ kó dáa ju ẹ̀sìn rẹ̀ lọ níta gbà lẹ́sìn ìbáàdà ìwà mùsùlùmí ó yẹ kó dáa ju ìbáàdà rẹ̀ lọ torí pé ìwà èèyàn jẹ́ èèyàn àtẹ́nu ah, ah, rútbà tó ga ju kọ́mọ̀ọ́sẹ̀sìn lọ àìmọye ẹni tí ń ṣe kìyàmù lẹ́yìn tó ń ṣe kìyàmù tọ̀tọ̀wò àtàwọn yòókù tó ń jẹ́ pé ẹni tó níwà tó dáa yóò lè bá níbi ládàá gẹ́gẹ́ bó ti wá nù hadith anabi sallallahu alayhi wa sallam ipe èèyàn pẹ̀lú ìwáre ó lè ní ládàá ju ẹni tí ń ṣe kìyàmù lálẹ́ lọ tó sì ń gbààwẹ̀ lọ́sàn-án pẹ̀lú ìwáre rẹ̀ so Imam Nawawi ó ní eléyìí ò ṣe kò sí nínú ìwà mùsùlùmí láti ṣe téèyàn bá sì téèyàn bá wo náà lóòótọ́ èèyàn ó rí pé kì í ṣe tó yẹ kí mùsùlùmí ọmọ ṣe torí pé ìtẹ̀jẹ́ ni. so madhab jumhur ulama annahu haram wọ́n ní haram ni torí pé anabisa asálàm kọ̀ fún wa gẹ́gẹ́ bí a ti sọ síwájú bákan náà torí pé ìtẹ̀jẹ́ wà nínú ẹ̀ ìdí inú tó fi jẹ́ pé haram ni ṣùgbọ́n mọ́tàbà Abu Hanifa àbí Hanafiya wọ́n ní makuru ni bó tilẹ̀ jẹ́ pé makuru lọ́dọ̀ wọn ọbẹ̀ jẹ́ bí haram náà ni kì í ṣe makuru ni gẹ́gẹ́ bí tàwọn madari yòókù. naam mas'ala ẹlẹ́kẹrin bí ó ní kí ni hadaf táwọn tán ṣe najash yẹn tán fi máa ń ṣe àkọ́kọ́ àyẹ̀mfà àlbáìyà torí pé ó lè ṣe ẹni tí ó tajà tó ti lè ṣe láǹfààní ẹlẹ́ẹ̀kejì àyìnbá tó bọ̀ mùsítẹ́rà ó ní pé kí wọ́n tún pa ẹni tí ó rajà kí wọ́n lára àbí kọ́ ẹ pé méjèèjì lẹ́ẹ̀kan náà eléyìí ni èròǹgbà àwọn tí wọ́n máa ń ṣe ìgbà míì ó lè má jẹ́ pẹ̀lú ìmọ̀ tí ẹni tí ń tajà ó lè ṣẹlẹ̀ láìsí ìmọ̀ tí ẹni tó ń tajà ó sì lè ṣẹlẹ̀ ọ̀pọ̀ ọgbà ó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ìmọ̀ àwọn tó ń tajà ni torí pé wọ́n jọra wọ́n mara wọn tó tí a bá wá arajà irú ilé ìbáyìí ní ìsìn kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam tí ọjà náà sahih àbí fasid ni ọ̀pọ̀lọpọ̀ àwọn jòmúrà àwọn olùmọ̀wọ́n ní annal bay'a sahih wípé ọjà tá a rà pẹ̀lú irú ilé ìbáyìí wípé sahih ni kì í ṣe pé ọjà náà ti bàjẹ́ lẹ́yìn najash fi'lu nadi torí pé ìtànjẹ yẹn ọwọ́ látòde ni kìí ṣe àti àlàáfì àti ẹni tó ń tajà àti ẹni tó ń rà kọ́ ni wọ́n ló ti wá ṣùgbọ́n tó bá wá látọ̀dọ̀ ẹni tó ń tajà gangan fún rẹ̀ ó ní ọjà náà bàjẹ́ ṣùgbọ́n tó bá wá láti ìta láì sí ìmọ̀ sí ẹni tó ń tajà ọjà náà kò sí aburú nù ẹ̀ torí pé influence khariji ni fala yu'athiru fil torí pé kò ní ya kò ní ní ipá láti níbi ọjà táǹtà. bẹ́ẹ̀ náà ni ọjà tàlákìrò báńtà sọ téèyàn bá lọ bá lọ ti ń tajà lójú ọ̀nà tẹ́ jọjọ́ sòwò tó gbà ta kò sí aburú bí ọjà náà ṣùgbọ́n ẹni tó ṣe ọ́ dẹ́tẹ̀ torí ní ká má ṣe sọ̀hìn ni wọn ò pa gbọ́yé ọ̀tọ̀ ni kí a kọ̀ fún yẹn láti ṣe nǹkan ọ̀tọ̀ ni kéèyàn ó ṣe nǹkan yẹn so kíní tó ṣe yẹn ṣé kíní náà bàjẹ́ àbí ó bàjẹ́ lópin pé ó ní ẹ̀ṣẹ̀ láti ṣe ń ni wọ́n máa ṣe bẹ̀tí tó ṣe yẹn ọba ọjà jẹ́ bẹ̀t àwọn afáàní ẹni tó bá ra ọjà bẹ́ẹ̀ ó ní fìyà èyí ni pé ó ní ẹ̀ṣà tó bá rí i pé wọ́n gbòǹgbò wípé irọ́ náà kàn pa níbi sífà tí wọ́n sífà ọjà yẹn ó lè dá ọjà náà padà ipò wọn ọ̀rà mọ́ ó ní ráìtì yẹn. náà nínú àdìsí ẹlẹ́ẹ̀kẹrin nínú ọjà tí wọ́n kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀rù alhaabir lilbad kí ẹni tí ń gbèlú kọ́tajà fún ẹni tó wá láti ara oko eléyìí yàtọ̀ sí èyí tá a ti kà sẹ́yìn talaka rukban talaka rukban náà ṣùgbọ́n ọlọ́ọ̀tẹ́ wọn tó ń gbọ́jà wá láti oko tí wọ́n gbé wá sọ́jà ọlọ́ọ̀tẹ́ wọn lọ́nà so láti ra ọjà yẹn ní pọ̀ kọ́ wá ṣùgbọ́n òun ni ó wà sọ fún pé fi ọjà ilẹ̀ mọ́tàlẹ́ ìpín náà dé ń bọ̀ ń ta díẹ̀ díẹ̀ díẹ̀ ká lè rówó lórí ẹ̀ so yóò wá gba ọjà yẹn tà lọ́wọ́ ẹ̀ yálà yóò tajà náà kan náà ni àbí yóò tà ní ní díẹ̀ díẹ̀ náà ni ṣùgbọ́n òun gbèlú ẹni tó gbájà wá látòkò ló ti wá so eléyìí ni bay'ul hadir lil bar' alẹ́ bí sàásálà sọ pé wala yabi' hadirun ẹni tí ń gbé yìí kọ́ má tajà fún ẹni tó gbọ́jà wà ẹni tó gbọ́jà wọ̀lú kó fi ilẹ̀ kọ́ tajà rẹ̀ fún rẹ̀ wọ́n ní ó ní ẹni tí ń a lè tú sáró oko torí pé ọ̀pọ̀ ọ̀gbà àwọn tí wọ́n ń bọ̀ láti làwọn tó ń torí pé irú àwọn ọjà yẹn ọ̀pọ̀lọpọ̀ èyí tó pọ̀ mbẹ̀ ni ọjà oúnjẹ kò fi bẹ́ẹ̀ sí àwọn ọjà kan tó yẹ pé àwọn èèyàn lè máa wọ́n lọ tó ẹni ọkọjà wá láti ìlú ẹni ó kó blouse wá ní ìsìn àti lẹ́nìkan tó lọ pé wọn lẹ́gbọ́n ọ̀nà kan tó wọ̀ ní pé ẹ jẹ́ kí n ra blouse kẹ́ tó wọ̀ ní kò sí bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi àwọn ọjà tí kì í bá sọjà oúnjẹ ọ̀wọ́pọ̀ nínú àwọn ọjà tó máa lọ kéèyàn lọ dúró náà nípa àwọn fẹ́ rà and then owó ló tún wà essential jù orí pé táwọn èèyàn bùkátà sí ní gbogbo ìgbà so alhadir ó ní zákínù alhadira ẹni tó ń gbé lù albadi zákínù albadiya ẹni tó ń gbé inú oko tó ń kọjá wọ̀ lọ bet aṣọ yìí báyìí èèyàn ń gbé tíkẹ́tì oko ni oko ni kẹ́sì ò ní jókòó kẹ́sì ò sòkò kódà lédè Yorùbá gbọ́ra àlékà kẹ́sì sòkò torí pé oko oko yàtọ̀ sí ìlú ìlú ńlá níbí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló pọ̀ níbí tí ọ̀gbọ̀dọ̀ sí lóko so so káwá wò náà ní ìsìn èèyàn kó ọjà láti kẹ́sì. okolo kó lọ sí mararaba sí mararaba oko ni òun náà so àwọn tó wà ní mararaba yẹn wọn ò ní àti àti wá tó ẹni tí ń gbọ́jà bọ̀ láti kẹ́kì kọ̀tẹ̀tẹ̀ mí nípa pé ẹni tó àtòkò ló ti jáde àà ẹni tí ara ilé ọ̀gbọ́dọ̀ tajà fún bá ẹni tí ń eh, àlejò kò gbá tajà kó fi ilẹ̀ kó gbọ́jà rẹ̀ wọjà ti fẹ́. ibn Qudama ó ní albadi kullu man yadkhulu albalda min ghairi ahliya gbogbo ẹnikẹ́ni tó bá wọ̀ ní láì jẹ́ pé ń gbèlú náà ó ní albadi kọ̀sẹ̀dẹ̀dì pa ṣé abáni ń gbénu oko sawa'un akana badawi kò sí ìyàtọ̀ ará oko ni aw kana min qaryatin àbí aráàlú ni bẹ́ẹ̀ lópin ìgbà tí ìbá ti ṣe pé ó ń gbénu ìlú yẹn so albadi ni so ọ̀rọ̀ tí wọ́n sọ níbi díkìrù albadi àpèjúwe lásán so eléyìí fi hàn wá pé gbogbo bíi abáwà tí a bá ní ọjà táwọn èèyàn máa ń kó ọjà wá láti ibòmíì a lọ sí àwọn tó ń kọjá wá yẹn wọn tó wọnú ọjà láti ra ọjà lọ́wọ́ wọn. so bákan náà wọ́n bi asahabi tó gba àdìsí wa pé kí lè gbàlérò pẹ̀lú albadi ó ní an yakuna lahu simsaran ó ní kó jẹ́ dàlálì fún dandilali ó náà ní dàlálì yẹn náà lédè haúsá náà ní dàlálì fún dilali yẹn eh. so lédè arabic ma dàlálì ni so àwọn wọ́n tẹ́ǹdì arabic sí haúsá ni. ó ní kí èèyàn bá yàn tajà tí èsì pé òun ló Bet, náà ó ní dalal bẹ́ẹ̀ irú àwọn ọjà báyìí èyí tó pọ̀ lónìí ó pé abánikalẹ̀ abánikalẹ̀ abánitamọ́tò àwọn tí ń tarú ọjà báyìí ó yẹ kó wà very very careful bí kìí ṣe bẹ́ẹ̀ jẹ́ pé haram ni wọ́n fi ń jẹ ni fi ń mu ni wọ́n fi ń jẹ fáwọn ọmọ wọn torí pé wọn ni pé ẹ gbọ́jà lọ́wọ́ bá wọn pé mo nílé tí mo fẹ́ tà so yóò wá bí ilé rẹ̀ pé èló nílé náà ẹ bá ní three million ni so àwọn tí wọ́n ralé ọ̀dọ̀ wọn ni wọ́n ń lọ pé mo fẹ́ ralé yóò wá ní ẹ wá lọ wọlé tó bá wá débi ilé ó lè jẹ́ pé ó sọ pé ilé yẹn wọ́n ti ná five million tí wọ́n ọ̀tà so ẹni tó ní ó ní di six million ni ńgbà ẹ bá iná tán ẹ̀ sí four five million àbí before, so one million yóò sọ sápò nígbà tí ẹni tó nílé bá dé ó lè pé wọn ọ̀tí ẹ̀rá tó bẹ̀ gan pé wọn já òun jáde gbìyànjú fún ọ̀rà wọn ọ̀rá bẹ́ẹ̀ tó bá tiẹ̀ tíráì kó ní wọn rà bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò tún ní pàtẹ́ǹtì ti so patenti jẹ́ kí ni láti ibo ló ti wá èyí tó fi sápò yẹn láti ibo ló ti wá so mutlakon gẹ́gẹ́ bí àwọn afáṣe yìí pé èyí tó fi sápò yẹn haram ni torí pé ẹ̀tọ́ ẹ̀ wọ́n jọ dúnra wọn jọ dúnra ẹ̀tọ́ ẹ̀ inú kó sọ fẹ́ ni ẹni tó nílé pé iye báyìí mọ̀ tá wọ́n wàá ṣẹ̀ṣẹ̀ wá ṣe bóò ni a ṣe pin láàrin ara wa bẹ̀ẹ̀ kí wá ṣe pé yóò fi sápò and then tó burú jù ní ìgbà míì òun ó tún jèrè ju ẹni tó nílé lọ so in fact ó wà very ó wà very delicate irú àwọn iṣẹ́ tó ń ṣe yẹn bóyá ọ̀nà tí ó dájú oníkéèyàn jẹ́ bíi agent lóòótọ́ ṣùgbọ́n ẹni ó bá fẹ́ ẹni ó nílé yọ wà báyìí pé mo nílé báyìí so ẹni tó bá fẹ́ rà yọ wà bá yọ wà tó bá ti wá lọ filé náà hàn tó wù yọ wà gbé wáyà pé aláàjì wọn ti fẹ́ ra lé yín ẹ máa bọ̀ wá. bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ náà èyí tó tọ́ nìyẹn wọ́n ti fẹ́ ra lé yín ẹ máa bọ̀ tó bá wá dé ẹni ó fẹ́ ra lé yín ẹjọ́ dún nínú nígbà wọn bá ra lé tán ẹni ọ̀tá lé ó lè bùn ní nǹkan ẹni tó rà náà ó lè bùn ní nǹkan kò sábúrú nù pàápàá jùlọ tó tiẹ̀ tí wá fi tó ti fi price sí tọ̀ òun gangan ní the land ìní pé kéèyàn bá yàn ta nǹkan lórí iye báyìí bẹ̀tọ́ bá fi ilẹ̀ mú plan ẹni ó nílé kó yọ tiẹ̀ fún un ẹni ọ̀rọ̀ alẹ́ náà kò yọ̀ tiẹ̀ fún ìgbà nìyẹn ó lè rí tí ó expect díẹ̀ tó sì rí tó jẹ́ bí halal yẹn yóò jẹ́ yóò ní àlùbáríkà ju pípọ̀ sí ó lé lọ bó tilẹ̀ jẹ́ pé mo fẹ̀fẹ̀ dé ìlú yìí ṣùgbọ́n mo mọ àwọn dalal tí wọ́n ti lówó tó ń ti bí mi ò sí pẹ̀lú náà lówó náà ti tàn ó ti tàn lọ́wọ́ ẹ̀ ní ti pẹ̀lú lóòótọ́ ṣùgbọ́n mo rẹ́ tó mo bọ́ owó lọ́wọ́ ẹ̀ tí wọ́n ní dalal ni ó jèrè kò sì tí ì pẹ́ ọ̀run owó ọ̀run ti tán so bó ṣe rí nìyẹn torí pé kò sálùbáríkà ló ẹ̀ so eléyìí wà very important. so alhalawani ó ní بيع الحاضر للبات هو أن يمنع استمسار الحاضر القروي من البيت ẹni pé kí ẹni tó jẹ́ aráàlú kọ́ wá bá ẹni tó ń gbé ọjà wọ ọjà yìí pé mẹ́ta ọjà yìí látàdé àǹtà mẹ́ta ana a'lamu bi dhalika èmi mo mọ bí wọ́n ṣe ń tajà yìí dáadáa fayatawakkala lahu yóò wá gbé ọjà náà fún òun jẹ́ wàkílì rẹ̀ wayabi'u wa yughali yóò wá ta yóò fi owó kun tí ó wọ̀n walau tarakahu yabi'u bi nafsihi la raqasa ala an-nas. tọba bá filẹ̀ fúnra rẹ̀ láti ta ó lè ta ọjà yẹn lọ́pọ̀ fáwọn èèyàn so àǹfààní yẹn yọ jẹ́ táwọn èèyàn ṣùgbọ́n gbígbà lọ́wọ́ rẹ̀ tó ọjẹ kí ọjà náà wọn ó jẹ ìnira fún aráàlú torí pé ẹni ọba rà ní iye báyìí tí oníṣọ́ọ̀bù kejì náà gbọ́ wípé iye báyìí náà rà dé òun náà ní tòun náà iye báyìí ẹni ó gbọ́ tó bá lọ sọ́jà yóò gbọ́ pé múdù ráìsì tó ń tà lánàá iye báyìí lónìí o ó ti di iye báyìí kò sì sí any reason fún torí pé tiẹ̀ tọ́ra bó ti rà náà ti ń tàbá ó jèrè ṣùgbọ́n wọ́n á sọ fún pé kọ wọ́n ti ọjà tí wọ́n lọ́jà o lòun náà wà fi tiẹ̀ náà lé sòtẹ́ ráwọn kan wà nínú ọjà wọn ti kó ìnira bá aráàlú so láti fi tírú kìnìyẹn ti máa wá nìyẹn ìdí inú ti Islam tó fi kọ̀ fún wa láti bá ará oko tajà látàwà tá ń jẹ́ tá ń gbèlú ìdí nu dáná bí sàkálà sọ pé dáhùn náà yẹrùsùkù lọ́hùn bá àbọ̀ nìbà ẹ fà àwọn èèyàn lẹ̀ kọ́lọ̀ ń ṣe àrídìkì fún wọn láti ara wọn ẹ fi àwọn èèyàn lẹ̀ kọ́lọ̀ ń ṣe àrídìkì fún ara wọn láti ara wọn torí pé aró oko tó gbọ́jà wọlú tọ́ta torí pé aró oko lòun yóò sì padà sílé. kì í tí ó gbé ọjà tí ó tí ó tí ó mọ pẹ́ so táwọn èèyàn bá rà ní pọ àwọn náà tà ní pọ yọ jẹ rahma fáwọn tó ń gbèlú ṣùgbọ́n tẹ̀yìn bá ní ẹ̀yìn lẹ́gbàá láti bá wọn ta ẹ̀yìn ọ̀fẹ́ wá lórí ẹ̀ so yọ jẹ fún ara rẹ̀ so kò wá ní láǹfààní pé kí ni táwọn èèyàn kọjá fún nígbà tí bá kọjá ọjà náà kò sí yàtọ̀ mọ́ and fíkra ìtú wọn fi máa ń ṣe pé ọjà ò ní pé gbogbo ọjọ ọjà yẹn gbogbo ọjà tó ń ń rà ní owó torí pé ẹlòmíì ṣe ní ọjà lọ́wọ́ òun náà wà ara yóò kó lọ sí tí ń tajà ti di pé àwọn tí ń gbèlú náà ń bá àwọn tí ń kọjá wọlé tà so gbogbo orú àǹfààní yẹn ò ní fún àwọn èèyàn yẹrùsùkù lọ́wọ́ báàdù báà ọlọ́run ọba yóò fẹ́ arúgbìkì látara ẹnìkan lọ sí ẹnìkan láì sí yẹn jẹ torí pé ó nájà rẹ̀ ni ó sì wú ọ̀tà fún un láti sọ̀n bẹ̀tẹ̀ bá ń gbà á ọjà ọ̀rùn. débi pé anẹ́sà àtàlà ń sọ pé wà kódà kọ́ yẹ pé ń wọ̀lú ọmọ ẹ̀yẹ́ ẹ̀ ni pé bàbá ẹ̀ ni ẹ̀ gbọ́dọ̀ sẹ́ni pé kìíní yẹn lágbára lóòótọ́ àníṣà sálà ni kódà pé ẹ bí ẹni tó gbọ́dọ̀ wọ̀ mí kódà kó jẹ́ bàbá ẹni tí ń gbèlú àbí kó jẹ́ ọmọ ẹ̀yẹn tí ń gbèlú kò gbọ́dọ̀ gba ọjà yẹn ta fún alhikma mina naayi hikma tó wà ń bi kíkọ̀ fún wa ká ṣerú eléyìí àwọn àwọn afáàní. wúwa an yu'addi ilayhi hadha al-bay' min al-idrar torí pé ọjà báyìí ó máa ń ó máa ń ó máa ń lọ pé yọ pa àwọn àwọn tó ń gbèlú lára wa ala an-nas yóò jẹ́ kí ìsẹ̀mí kó ṣe kó jẹ́ wàhálà fáwọn èèyàn torí pé lọ́ba ń rajà tó ń wọ́n yóò máa jẹ́ wàhálà fún wọn owó díẹ̀ kò ní ra nǹkan kan so èròǹgbà níbí ni pé kó fi lè jẹ́ pé àwọn èèyàn ń ra nǹkan ní ìrọ̀rùn náà bet àwọn afá mi wọ́n ṣe àwọn ṣùrùtù kan kó tó di pé kí ní ẹ̀hún wọ̀ àkọ́kọ́ ni pé an yakuna ma yaqdumu bihi albadi mimma ọjà kan gbé wọn lóyè ó láti jẹ́ pé ọjà tí ó wà essential táwọn èèyàn ní ìdílójoojúmọ́ ọjà òòjọ́ ṣùgbọ́n èèyàn wá kó blouse wọ̀lú ìgbà mélòó làwọn àwọn ẹlòmíràn ra blouse ọdọọdún ni tọdún bá wà wọ́n tẹ̀sẹ̀ wá ra blouse fáwọn ọmọ àbáwọn nǹkan míì tí èsè essential commodities kò sí aburú nínú ẹ̀ tẹ́ bá lè ṣe ẹ máa ṣe bí ẹ bá ṣe lélu ṣùgbọ́n ọjà táwọn èèyàn need kọ̀pá dandan kọjá pé oúnjẹ ni àwọn nǹkan míì wà nǹkan ẹ̀sẹ̀ ní tí àwọn èèyàn ní ìdí lójoojúmọ́ petrol kerosene gẹ́gẹ́ bí àwọn nǹkan míì lóríṣiríṣi náà ọ̀sẹ̀ àwọn essential commodities gbogbo ẹ̀ láàmú so irú àwọn nǹkan yẹn haramu ni ká lọ sí ẹni tí ń kó bọ̀ wá láti ibì kan ká lọ sí lọ́nà torí pé yọ̀ọ́ jẹ́ kíkiri ẹ̀wọ̀n wọn gbogbo èèyàn lẹ́nìí lójoojúmọ́ but àwọn nǹkan táwọn èèyàn ò ní kò sí aburú nù ẹ̀ lọ́lọ́ bọ́yá wọ́n fẹ́ ẹnìkan gbé tírélà símẹ́ǹtì wá wọ́n á lọ bá lójú ọ̀nà pé kó tó kó gbé wọ̀lú èmi ní ìrànlọ́wọ́ rẹ̀ èèyàn mélòó ní ra símẹ́ǹtì àtẹni ọba yóò tán <laughs> so wọ́n ní àtikọ́ jẹ́ essential commodity gẹ́gẹ́ bí àwọn ìtàwọn yẹn tẹnu máa ń jẹ ẹlẹ́ẹ̀kejì أن يكون قصد البادي بيع حالا kọjá pé ẹni ọwọ́ ọdún yẹn ọ fẹ tajà náà kọ padà lù ú ṣe rẹ pé ẹni ọwọ́ ọdún tó fẹ́ tajà ní gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ó yàtọ̀ sí ẹni tí ó jókòó tí ó máa tàdí ẹ̀dẹ̀ díẹ̀ sọtọ́ pé èròǹgbà rẹ òun náà fẹ jókòó láti máa ni làwọn ní gbà tó yẹ pé ni mi kí bẹ̀tù kó jẹ́ pé ẹni tí ó gbọ́dọ̀ wọ̀lú òun fẹ́ ta kọ́ padà lé ni kó wá jẹ́ pé aráàlú ní ọba ní ọ̀dà dúró jẹ́ ń bọ̀ dá wọ́n ní haramu nìyẹn. wà á yẹ̀kú nà bàdí kọ̀dí jálàbà sílà wà á bọ̀rọ̀ ní bẹ́yì ha lè anáwó ìlà bọ̀rọ̀ ní xọ́gbìn ha àwọn àkìlì ha fàkọ̀sọ́dàwó lè hàbù. kó jẹ́ pé ẹni tó gbọ́dọ̀ wọ̀lú yẹn ó gbé wọ̀lú láti ẹlòmíì wà lóko tó sì ní ṣọ́ọ̀bù ní inú ọjà tí ó kọjá ẹ̀wọ̀n ní jọ́ọ̀lọ̀ títọ̀ rẹ̀ sínú ṣọ́ọ̀bù wọ́n ní kò sí aburú ń bì torí pé òun gan tẹ́lẹ̀ láti lè wá náà wọ́n fẹ́ tọ̀ rẹ̀ ni tá a bá wá gbà lọ́wọ́ rẹ̀ tààrà tààtà oore ló tún jẹ́ bóyá ọ̀nàstáìlì ìṣòro tó rẹ̀ wọ́n ní ẹni ọkọjá wọ̀ ní kọ́ lẹ́nìkan wá lọ gba lọ́nà yìí pé ta fún mi ló wá wò ó pé kóhun tiẹ̀ kúkú tà so tí ìyẹn bá wà ìyẹn máa jẹ́ mọ́kíláhà fáwọn aráàlú kì í ṣe ìnira fún wọn mọ́ torí pé kí kópamọ́ tó kópamọ́ ìnira bí ó jẹ́ fáráàlú kò ní pọ̀ lọ́jà tá a bá rí wọ àwọn irú rẹ̀ mẹ́wàá tó ń kó tiwọn pamọ́ ọjà yẹn ò ní tó lọ́jà so tọ́jà ọ̀bá sì tó onímọ̀ wọn wọn ní kò sábúrú bí irú yẹn Tọ ìdájọ́ rẹ àwọn afá wọ́n fẹnu kò lórí pé haramu ni ṣùgbọ́n ọjà kan tà yẹn náà ọjà yẹn sọ̀hí ni bóyá bóyá la understand tí wọ́n ní ọjà yìí sọ èyí ni pé ó wà authentic bet haramu ni èyí ni pé ẹni tó ṣe kí nìyẹn ẹ̀fẹ̀ ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n ọjà kan tó ń ṣe eh, transaction wọn kò sábà nínú ẹ̀ àyàfi tí ẹni tó ń rajà lọ́rẹ̀ tó bá rí pé wọ́n gbóngbó wọ́n ní òun ní ráìtì àti wá dá ọjà náà padà gbé ìtàmọ́ bangbówó mi ṣùgbọ́n ẹni tó rajà òun ò ní rí pé tẹ́lẹ̀ dáàmà èròǹgbà rẹ̀ ni láti rà ń pọ̀ so òun ò ní ráìtì àti dọ́jà padà ṣùgbọ́n ni ó tajà tó wá látòkò tó bá rí pé tó bá wọnú ọjà tó rí pé ọjà ìtàkùtà ló ń tà ó lè tó sọ pé àbá mi ọ̀gájà mọ́ bá mi oníráìtì yẹn. نعم مسألة مين إذا أن النص ورد في البيت انتو وان حديث ونكا باين تاجا كوا باين راجع انكو ẹni ìyẹn wọ́n ọwọ́ ni wọ́n fẹ́ rajà èmi wá wà ní ọjà pé kí ni àwọn tó fẹ́ rajà ń bọ̀ ra wọ́n lé ní ìyẹn ń mọ́dábà imam malik wọ́n ní kò sí yàtọ̀ láàrin kábàyàn ta àbí kábàyàn ra wọ́n ní kò sí ìyàtọ̀ láàrin kábàyàn ta àti kábàyàn ra gbogbo ẹ̀ ní ní náà yẹn ló kárí apá kan nínú malikiya gan fúnra wọn àwọn ní kábàyàn ta yẹn gangan ní ó ní etí akọ̀ ṣùgbọ́n kábàyàn àbí mọ́túfẹ́ kábàyàn rajà kò sí aburú nù ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ nínú àwọn afáàmì nínú àwọn madaik tó yòókù ṣùgbọ́n àwọn jamu nínú al-mutaakhirin nínú àwọn afáàtọ̀ wá lẹ́yìn lẹ́yìn ikhtaru adama al fi shira wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ bí kábàyàn rajà wà farraqu bayna al-bay' wa shira wọ́n ṣe òpin yà láàrin kábàyà tajà àbí kábàyà rajà torí pé ìbáyà rajà kò lè kó nira báyà nìkankan torí pé ẹni tí ó rajà lọ́wọ́ rẹ̀ tó bá tà fún ọ ni ò lè mú yẹn tó láti kọ́ tà fún ẹ so kò sí ìnira kan tó fẹ́ kó bára ìlú wípé mo bá ẹni tí tó wá rajà látòkó mo bá rajà wọ́n ní òsì ìnira kan tó lè kó bára ìlú so nígbà tí ìlà tí wọ́n fi ṣe kíní ẹ̀ léèwọ̀ tó ti kúrò kò sí aburú níbẹ̀ wallahu alam náà ẹlẹ́ẹ̀ka àwọn tó wá ní hadith kàkà láti ìdánilẹ́kọ̀ọ́ tó gbẹ̀yìn ó ní wala tasirru al-ghanam <clears throat> àwọn tó ń sin nǹkan ọ̀sìn tí wọ́n sì ń ta nǹkan ọ̀sìn ó ní a ti sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní ká fi màálù àbí ràkúnmí àbí ewúrẹ́ tá ká fi ọyàn lẹ̀ fún so that ẹnà bá rà torí kó lè máa fún milk yóò rò pé bóyá tọ̀bí à ẹranko yẹn o ní pé ọyàn rẹ̀ máa ń pọ̀ so yóò jèrè níbi tó bá rà torí ìdí yìí ló fi rà á wàrà tí wọ́n fi ilẹ̀ ni láti jẹ́ pé kó kó jọ sínú rẹ̀ so tó bá ti wá lọ yọ mílìkì yẹn yóò wá rí i pé ẹran yẹn kì í ṣe pé ó máa ní mílìkì ní gbogbo ìgbà so إلينا náà anamsa asalam kọ fún wa ó ní wàlá tasọrú alghanam ẹ má ṣe fi ọyàn ẹranko lẹ kó kún torí pé kí ẹni ọ̀rà ó lè rò pé bóyá o ní èyí tí máa mú mílìkì wá ni kẹ wá tà. oni wakanu yajma'una labanan fi dari ali yadunnu man ra'aha annaha kathiran laban òun ni wọ́n máa ń fi ilẹ̀ nítorí pé ẹni tí ọba rà kọ́ rò pé bọ́yá ó ní mílkì dáadáa tó yóò fowó kún ọjà náà fanaahu munabi sallallahu alayhi wa sallam lànàbí sàlám bá ti wọn lọ́wọ́ rẹ̀ ibi wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. wọ́n ní torí pé ànàbí sàlám sọ pé mọ́ngá ṣẹ̀nà falẹ̀ ìsàmìnà àǹdẹ́ ṣíṣe bẹ́ẹ̀ ríṣù ẹnikẹ́ni tó bá ṣe ríṣù fún wa kò sí nínú wa ẹni pé ẹni ọba tàn wá jẹ kò sí nù wa wọ́n ní ìtànjẹ ni bákan náà kí ni ìdájọ́ àtẹ̀kìlífì lórí ẹ̀ wọ́n ní ṣíṣe bẹ́ẹ̀ haram ni pẹ̀lú ìfẹnukò àwọn àfa lópin ìgbà tó yẹ pé ẹni ó ṣe bẹ́ẹ̀ èròǹgbà rẹ̀ láti ṣe náà ni pé so that ẹni tó bá fẹ́ rà yóò fi lérò pé bóyá ó ní mílìkì dáadáa gbogbo ẹni ó ṣe yẹn wọ́n ní haram ni. so ìdájọ́ ẹlẹ́kẹ̀ẹ́ni lórí ẹni pé ẹni ọba rà pẹ̀lú ẹni pé ó ní milk tó wá gbedele tó fún ọyàn rẹ̀ tó wá rí pé kìí ṣe bẹ́ẹ̀ ni ó ní ẹ̀sà láti dá ẹran yẹn padà fún ẹni lọ́wọ́ ẹ̀ eléyìí ni madaba imma malik àti shafi àti ahmad àti abu yusuf àwọn ọ̀rẹ́ abu abu hanifa òun ni pé wọ́n ní torí pé kí ní ẹ̀ kìí ṣe àìp látara ẹran iṣẹ́ tí ẹni ọ̀tà ṣe ni tó kò bá òwò jẹ́ ṣùgbọ́n ó lè dá ẹran yẹn padà yìí kó wọn ò ṣòwò mọ́ kó gba ẹran rẹ̀ padà gẹ́gẹ́ bí anabi ti sọ sallallahu alaihi wasallam ti sọ pé yóò wá ẹran yẹn padà pẹ̀lú sáì kan nínú dẹ́bínù. No bákan náà anabisa asala ni wàlá tasiru ibila walghanam ẹ gbọ́dọ̀ ṣe irú yẹn sí ràkúnmí àbí àwọn ẹranko kéékèèké so eléyìí fi hàn pé kò dá dúró lórí ràkúnmí nìkan àbí màálù nìkan àbí ewúrẹ́ nìkan gbogbo tí èèyàn bá ti máa ń tà lẹ́ranko tó ní í ṣe pẹ̀lú ọyàn rẹ̀ torí pé àwọn ẹlòmíì wọ́n lo ọyàn ẹṣin àtàwọn míì nínú àwọn dábà míì so lókè ìgbà tó bá yẹ pé wọ́n èèyàn rà torí pé ó ní ọyàn dáadáa so èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kì í ṣe bọ́ ibn àbí ràpínlẹ nìkan ṣùgbọ́n ìdáwà dá padà lẹ́yìn ìgbà tá a ti yọ ọyàn lára ẹ̀ ó ní gẹ́gẹ́ bó ti wá lọ àdìsá lẹ́sà sálà pé sáì kan pẹ̀lú dẹbínú bẹ́ẹ̀ àwọn afá mi wọ́n ní kò padà náà kọjá pé dẹbínú ni gẹ́gẹ́ bí mọ́dàbà Imam Malik ipe gbogbo oúnjẹ táwọn èèyàn bá ti máa ń jẹ ń lù because tá a bá ní dandandan lálá àfi dẹbínú ìlú mi wà tí ò sí tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n ń bú wọn fẹ́ máa wá dẹ́bínú káàkiri tó Imam Malik ló wá ní gbogbo oúnjẹ táwọn èèyàn bá fi máa ń jẹ ń lù gẹ́gẹ́ bí ìlú wa oúnjẹ wo là ń jẹ jù ráìsì ló gbajúmọ̀ jù tó gbẹ́ni ọba ra àgbò àbí ewúrẹ́ tí wọ́n fi ru ọyàn rẹ̀ tí bá dá padà yọ dá padà pẹ̀lú sáì ráìsì kan torí pé Imam Malik ó fi hadithi mi sẹ̀rí tó wá pẹ̀lú pé fa ìrọ́dà ha rọ́dà máa sáán nínà tọ̀hán tó bá dá padà kó dá padà pẹ̀lú sáì kan nínú oúnjẹ so oúnjẹ ó kó dẹ́bínú àti etí èsè dẹ́bínú papọ̀ ìdínú tó fi jẹ́ pé Imam Malik ní ọ̀pá kọjá pé dẹ́bínú ni and then eléyìí ló dáa jù torí pé ó sóògùn bòmíì tí ò fi ní sí dẹ́bínú. lópin ìgbà tán bá ti ń jẹun oúnjẹ tán ń jẹ yẹn òun náà ni ó dá padà lópin ìgbà ti yọ milk lára ẹ̀ bẹ́ẹ̀ àwọn afáàní nígbà ra yẹn síwájú kó tó mílìkì ló ti rí i pé wọ́n yàn oúnjẹ wọ́n ní kò gbọ́dọ̀ fọ́ kan dábàá yẹn kó padà bẹ́ẹ̀ so tó bá padà báyẹn kò ní ìdí àti mú sáyé oúnjẹ kankan wá torí pé sáyídà ni ó múwá yẹn rọ́pò mílìkì tó ti yọ ni so àbí lẹ́yìn ìgbà tí ó ti yọ mílìkì yẹn wọn àti ìlò mílìkì tẹ́yọ ó ti wà lẹ̀ yóò dá padà pẹ̀lú mílìkì ọ̀hún kò ní musa yìí lọ mọ́ torí pé ó musa yìí torí mílìkì tí wọ́n ti lò ni so lọ́gbà tí wọ́n ti ìlú yẹn wà ní mú sáré lọ lọ́mọ́ so eléyìí ni àlàyé lórí hadith yìí. bákan náà wọn afáàṣe mọ́jẹ̀mú ìpè ẹni ọ̀rọ̀ arú dábà báyìí kó tó lè dá padà fún ẹni tó rà lọ́wọ́ ẹ̀ àyàfi pẹ̀lú mọ́jẹ̀mú bíi mẹ́ta alákọ̀ọ́kọ́ alla ya'lam al-mushtari ẹni ọ̀rọ̀ kó má mọ̀ pé wọ́n ṣe irú nǹkan bá ń sí dábàá yẹn la ṣùgbọ́n tó bá mọ̀ lẹ́yìn rẹ̀ náà lọ́wọ́ sòwò lọ́wọ́ àrà kò ní àǹfààní àti dá padà mọ́ for example ayédàkọjẹ pé ẹni ó ní màálù lọ sọ fún pé ọyàn tó rí o afílẹ̀ láti fi jọ mẹ́ta ni àyọ ọyàn rẹ̀ ó sì mọ̀ síwájú kó tó rà kò ní àṣẹ àti dá padà mọ́ wàyẹ̀kùsùdàlbáyà àtọ́fìrìyà kọ́yẹ́ pé ẹni ọ̀tá gan ó fi ilẹ̀ pẹ̀lú èròǹgbà náà ni pẹ̀lú èròǹgbà kò lè fún ẹranko yẹn ní dẹ́rẹ́jà kó fi ra dáadáa torí ẹ̀ ló fi síbẹ̀ torí pé ìgbà míì ó lè má ṣe torí ẹ̀ lébi ìdíwọ́ kò jẹ́ kó yọ míǹtì lára ẹranko yẹn àbí ìgbàgbé pàápàá jùlọ ní ṣíṣe bẹ́ẹ̀ kan tó tún máa mú ìpalára bá ẹranko náà ẹranko tó bá lọ́yàn tá a bá fi ọyàn ẹlẹ̀ tó tó kún ó máa ń pa ẹranko yẹn lára wọ́n ní tí ìbá ti di pé ó máa mà ṣe kò sí aburú lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wà á yàrú dàá báàdà nìhàl kó dá padà lẹ́yìn ìgbà tó ti tó ti yọ mílìkì lára ẹ̀ ṣùgbọ́n tí ó ti yọ mílìkì lára ẹ̀ tí òwò bá wọ̀ tó bá wù láti rà bẹ́ẹ̀ kò sáburú tí ó bá wù ó lè dá padà láìsí sáì dẹ́bínù kankan. bẹ̀tì tó bá jẹ́ pé màálù méjì mọ̀ra gbogbo méjèèjì náà wọ́n ti ṣerú kan báyìí sí lára tó sáì kan nínú mu wá àbí sáì méjì fún ọkọ̀ kan ebi náà wọn afáàtò wa ṣe ìyapẹnu díẹ̀ ṣùgbọ́n ìrònú ó fi hàn pé ọkọ̀ kan náà ni a máa dá sáré yẹn padà torí pé a lè fi mílkì màálù méjì wé mílkì màálù kan so lórí ẹyọ kan sáré kan orí ẹyọ kan sáré kan wallahu a'lam hadith tó wà wájú hadith abdullahi ibn umar anna rasulallah sallallahu alayhi wa نهى عن بيع حبل الحبل وكان بيعا يتبايعون يتبايعه أهل الجاهلية وكان الرجل يبتاع الجزور إلى أن تنتج الناقة ثم تنتج التي في بطنها قيل إنه كان يبيع الشارفة وهي الكبيرة المسنة بنتاج الجنين الذي في بطن ناقته àdíìsì yìí náà ó sọ̀rọ̀ lórí oríṣi ọjà míì tá a máa ń tà òun náà dálé lórí ẹranko ni wọ́n gba àdíìsì náà wá láti ọ̀dọ̀ abdullahi àwọn ọmọ umar ìgbà anabi sallallahu alayhi wa sallam náà à ń bẹ́yìn habla habla ó kọ̀ fún wa láti ta ọmọ tó wà nù oyún ọmọ tó wà nù oyún àìdá kéèyàn ọ̀tà nígbà tó wà nù oyún ọ̀run àbí omi ìtẹ́tù ń ṣe nígbà jàhílíyà torí abdullahi ibn umar ó ní wakana bay'an yatabaya'uhu ahlul jahiliya ọjà ní tí àwọn àwọn àwọn ará jahiliya kan máa ń tà kana ar-rajul yabta'u al-jazur èèyàn ra ràkúnmí ipe òun ọ̀sánwó ràkúnmí yẹn ìlà àtúntẹ̀dẹ̀ náà kọ̀ títí abo ràkúnmí ó fi bímọ ọmọ tó bí náà ó fi lóyún ó fi bímọ so síwájú kó tó sanwó. ìgbà míì kuma sísanwó kọ́ ni pé èèyàn ra ọjà wípé ìgbà tó wọ́n gba ọjà náà ó ní ìgbà tí ràkúnmí yẹn tó bá bímọ ọmọ tí ràkúnmí yẹn bá bí tó náà bá bímọ ọmọ rẹ̀ ló wọ́n gbà bí ìgbà tó fowó pamọ́ àìbẹ́ẹ̀kọ́ nígbà tó ti sanwó àìdá kọ sanwó lálàkọ̀kọ́ àbí kọ́ jẹ́ pé ìgbà yẹn ò ní ọ̀sanwó qila ẹlòmíì tún ní innahu kana yabi'u ash-shari wípé ntí ó ṣe ni pé tí ràkúnmí bá ti gbó ó ti gbó ó ti dàgbà wọ́n wà ta ràkúnmí náà yóò wá ní tó wọ́n fi gbà ní pé ọmọ ràkúnmí ṣùgbọ́n ó dìgbà tí ràkúnmí tó lóyún rẹ̀ tó bá bímọ rẹ̀ àbí tọ́mọ rẹ̀ tó bíhùn tó náà bá lóyún tó bímọ obìnrin lòun ṣẹ̀ṣẹ̀ wá gbà wọ́n ní ọjà yìí wọ́n ń ṣe ní àsìkò jàhìlíyà àwọn àǹfààní tó wà nù àdìsí alákọ̀ọ́kọ́ ni pé anabisa salam ó kọ̀ fún wa láti ta ọjà hablal habla wọ́n ní habl ó oyún oyún ó ní àbí ọmọ tó wà nù oyún tó wá fẹ́ ṣe wọ́ọ̀sù gẹ́gẹ́ bí wọ́n ṣe pé hubla ẹni olóyún aboyún oyún yàtọ̀ aboyún yàtọ̀ àìbẹ́ẹ̀kọ́ ni wọ́n yóò sá àmà ní kúlì bahima tí ń tẹ́lẹ̀ lu ìdá hami láti bẹ̀rẹ̀ wọ́n náà gbogbo ẹranko pátá tó bá lóyún wọ́n ń pè ní habla ọmọ tó bí ọmọ tó wà nínú ọkùnrin rẹ̀ wọ́n pè ní habla pẹ̀lú táwọn fúdù. wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní èdè ṣẹ̀ríà ètà ń sọ̀rọ̀ ń bá wọn ní wúwà nàtájú النتاج ọmọ tí aboyún bá bí bí a yẹ stawulida dábà kí dábà kan kó bímọ fún mọ yẹ stawulida ibnuha tọmọ rẹ̀ náà wá bímọ ọmọ rẹ̀ ní hablul habla ṣùgbọ́n àwọn àfà wọ́n ṣe ìyapẹnu lórí ìtumọ̀ hablul habla alákọ̀ọ́kọ́ ní òun ni èyí tí abdullahi ibn umar tó sọ̀rọ̀ bá oní wàkánà bay'an yatabaya'uhu alu jahiliya ọjà ní táwọn ará jahiliya kan máa ń tà kánà rọ́jù yabta'u jazur èèyàn rárá fún mi ìlà an tuntaja naqa títí tíra fún mi yẹn ó fi bímọ obìnrin thumma tuntaja allati fi batniha ọmọbìnrin tó bí wọn òun náà tún wá lóyún ó tún wá bí mi so ilé pé méjì nìyẹn àbẹ́bẹ́ kọ́ so eléyìí ni ìtumọ̀ ti abdullahi ibn umar imaamu nawawi rahimahullah ó ní wàktalafa ulama fi muradi billahi an bay'il habla habla ipe àwọn olùmọ̀ wọ́n ti yapa ẹnu kí ni wọ́n gbà lérò pẹ̀lú hablul habla وقال فقال جماعة أو كان نصري هو بيع بثمن مؤجل oníkéèyàn ọtajà pẹ̀lú fífi owó lẹ̀ láìsan ó ti gba ọjà òun owó ọjà náà kò wá ní san ìlà ẹ̀ńtẹ́lìdà náà kọ̀ wàyálìdà wàlẹ̀dà títí tí ràkúnmí yóò fi bímọ ràkúnmí tó bímọ yẹn náà ọmọ rẹ̀ ó tó bá bímọ kó tó wá sanwó. ó ní وقد ذكر مسلم في هذا الحديث هذا التفسير imam muslim ó dárúkọ tafsiri nínú tírà rẹ̀ níbi àdìsí abdullahi ọmọ umar tó gbà wá qala malik wa shafi'i wa man tabi'ahum ó ní eléyìí ni ìtumọ̀ tí imam malik àti shafi'i tó tẹ̀lé wa qala akharun àwọn ẹlòmíì wọn ni huwa bay'u walad naqa alhamil filham ó ní káta ọmọkùnrin aboyún láì tí ì bí gbéra fún mímì àbí màálù ní olóyún àwa ti ṣòwò ọmọ tó wà nínú rẹ̀ láì tí ì bí eléyìí wà very simple listen to torí pé tí ń yẹ ìlóko méjì eléyìí lọ́pò kan ni ó ní wàhálà tafsir abu ubaida ma'mar ibn musanna eléyìí ni tafsir àwọn afa àgbà tí wọ́n dárúkọ yìí and then orí eléyìí ni imam ahmad àti ishaq ibn rahway wàhálà aqrabu ila al ìtumọ̀ eléyìí ló fi súnmọ́ èdè lárabí ṣùgbọ́n ìtumọ̀ abdullahi ibn umar òun ni àwọn àfa fara ni wọn fara mọ́ kí nìdí torí pé òun ni sahabi anabi sallallahu alayhi wa sallam òun náà ló ti gba àdìsí ọ̀hún wa òun ló yẹ kọ́ mọ̀ túmọ̀ àdìsí ju ẹnikẹ́ni lọ so lópin ìgbà tẹ́ ń tọ́ gba àdìsí wa bá ti túmọ̀ àdìsí ẹlòmíì tí ọba wa tu tó bá tu yàtọ̀ sí ẹni tó gba àdìsí wa wa àdìgbà ti tiẹ̀ sí ẹni tó gba àdìsí la máa so lópin ìgbà tí abdullahi ibn umar tó sì ti túmọ̀ rẹ̀ so ituma abdullahi ibn umar ni àwọn afa gbamu bet ọ̀nà méjèèjì haramu ni torí pé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tá a bá látajà bẹ́ẹ̀ àsìkò àmọ́ majhul torí pé àsìkò tí ọ̀sánwó àmọ́ is just kí n sọ pé mọ́ra mọ́ra jà ń sìn nígbà tí zéyìn bá dé ìgbà wo ni zaidu ó dé àmọ́ ńgbọ̀ bá di lọ́la zaidu ò tí ì ni lẹ́yìn ọ̀sẹ̀ kan zaidu èdè rẹ̀ ni so irú ẹni ọjà ìjà ni ọfà yóò wá di òṣòbà ló <coughs> so ìjà nínú ohun kan máa wọ́n fà ọ yẹ pé àsìkò ká mọ̀ ọjọ́ méje ni ọjọ́ mẹ́fà ni oṣù kan ni alátìdá yẹn rí bẹ́ẹ̀ àsìkò yẹn àmọ́ ìdí nu tí ó fi jẹ́ pé ọjà yìí kìí ṣe ọjà tó tọ́ ṣẹ̀ríà tafsiri ẹlẹ́ẹ̀kejì ó ní pé ohun tá a tan gan majhul òun náà àmọ́ torí pé oyún tó wà nù aboyún àmọ́ tí ó bì yóò bímọ akọni àbábọni àti dídáyẹn ní pé aboni tó bá bí lákọ̀ọ́kọ́. méjì ni ó bí àbẹ́yọ̀kan àmà yóò tẹ̀ wá bí wọn wọn kú ni àbí wọn lè àmà kò sí nǹkan kata àmà ń bẹ̀ àbí ìyá gan tó lóyún ọ̀gán lè so eléyìí náà ìrújú lọ́wọ́ àánú ẹ̀ ìbínú tó fi sọ pé a gbọ́dọ̀ taru ọjà bẹ́ẹ̀ torí pé ẹni ọ̀rajà kò lè fún àbí ẹni ọ̀tajà kò lè fẹ́ ni ọ̀rajà so ìdí inú tó fi jẹ́ pé ọjà yẹn wọ́n kọ̀ fún wa imam ah, ah, tirmidhi ó ní wal amalu ala hada inda ahlul ilm eléyìí ni ohun tí àwọn àfa àwọn olùmọ̀ tí wọ́n fi ṣiṣẹ́ ṣe pé hablul habla natajun nati ó ní ọmọ aboyún tó náà tó wá bímọ ọmọ tó wà ní oyún tó wá bí tó náà wá bí mi tó ó ní natajun nati wọ́n ní kí ni ìlà àbí ìdí tí a fi ṣe irú ọjà báyìí léèwọ̀ wọ́n ní tafsir alákọ̀ọ́kọ́ aljahala fil ajal àsìkò tá a sanwó àmọ́ tafsir ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ma'dum oníkàtà tí ò sí torí pé ń tá a kò sí bẹ́ẹ̀ eléyìí already a ti ọ̀hún àsìkò tá a sanwó làmọ́. bẹ̀t eléyìí ọjọ́ òun ní nǹkan rí ṣùgbọ́n àmọ́ kò sí àtọ́nà ní mọ́jà mẹ́wàá ò lè mú wa torí pọ́ wà nù oyún kúmọ́ akàtẹ́yìn wípé nínú àwọn mẹ́jẹ̀mú tí ọjà ti lè jẹ́ ọjà tó tọ́ sẹ̀ríà ó ní ká ẹni tí ó kọ́ mọ̀ ẹni tí ó náà a owó àtìgbọ́ mọ́dọ̀ máa àsìkò tátanwó tó bá gbé àtàn láwìn ni bẹ̀tì nínú ọjà yìí kò sí. so ìdí inú tó fi jẹ́ pé haram ni kàtàrú ọjà báyìí and then ṣé irú ọjà yìí náà wà ní àtìkò yìí. Nam? Àpèjúwe. Ẹ̀mí ilẹ̀ ọ̀tọ́ ta yìí ní èdè wọ́n lọ sọ kára ẹ̀gẹ́ ní ilé èdè àmọ́ bí abẹ́yẹ̀wò ti wà ní òde ọ̀pọ̀ ayẹ́kọ̀lẹ́ ta ilé àti tó lẹ́sìn ìgbà mẹ́ta lẹ́nu wá wá ilẹ̀ tó ní bóyá ìlànà tó ti dé ìdílé tó ní ìlú tó ti tó ẹ̀ tó lè wá ní kẹ́kì ìbẹ́ẹ̀ ni ó jara wọn ṣùgbọ́n eyín hadith ẹ̀ wà lọ́tọ̀. ṣùgbọ́n wọ́n fara jọra torí pé ń tààrà àmọ́ náà bẹ̀tí irú àwọn ọjà eh, àsìkò tí wọ́n ń tà lónìí naam ala kulli eléyìí fi hàn pé kò tọ́ tá a ma ọjà tá àbí ọjà tá so ó pa dandan kí ẹni tí ó ra àjàgbọ́ kọ́ ma kí ni tó ń fẹ́ rà wọ́n ní tí àìmọ̀ yẹn tó bá ti wà fáhìṣ haramu ni gẹ́gẹ́ bí eléyìí ṣùgbọ́n tí àìmọ̀ yẹn tí ò bá wà fáhìṣ tí ò lè dájà lẹ̀ gẹ́gẹ́ bí kéèyàn ojúwe ìmọ̀ ọkọ̀ omi tí mo fẹ́ tà ṣùgbọ́n mo ní omi ni omi ọlọ́mọrí ni. ọ̀hún tó báyìí lítà rẹ̀ yé báyìí ni and then bíbò rẹ̀ ṣe rí ni wọ́n sá ti àpèjúwe omi náà so tó bá tó wá rí torí àpèjúwe lára rẹ̀ kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n ọjà tá a mọ̀ pẹ́ẹ́pẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó ra nǹkan oyún obìnrin so eléyẹn ó ti wà too much jahala rẹ̀ ó ti wà too much so haramu ni kátàjà yẹn gẹ́gẹ́ bí ọjà mùlámẹ́sà. ká fọwọ́ kàn láì wò àbí mùnábàdà káká sọ̀kò sí ibi èyí tó bá bá gbogbo orú àwọn ọjà yẹn wọ́n ní jàhálà wà nù ẹ̀ àlẹ́ wọ́n lè dá ọ̀tálẹ̀ àti ìjà láàrin ẹni tó ń tajà àti ẹni tó ń rajà so ìdí nù tí wọ́n fi ṣe ọjà yẹn láléwọ̀ bẹ́t ṣé èèwọ̀ ni ká ẹranko tó wà nù oyún kò sí èèwọ̀ a lè tẹ ẹranko tó lóyún ṣùgbọ́n a ní ṣòwò oyún òwò ẹranko láti a wà ní oyún tó wà nù rẹ̀ iye báyìí ni òun gangan fún iye báyìí ni kò sí yòó méjèèjì láti pọ̀ àbí ká wá ní mọ́ta màlúù ìfún ọ ṣùgbọ́n ọmọ tó bá bí kìí ṣe tiẹ̀ àhà ẹ̀sìn Islam ọ̀gbà yẹn so tí a bá ṣòwò ẹranko gbogbo ẹ̀ láti papọ̀ ó lóyún kò lóyún papọ̀ láti a àní dákan yàtọ̀ sínú ẹ̀ ṣùgbọ́n tá a bá ń ti ń da yàtọ̀ eléyìí ni èrò ọ̀wọ̀. kò ní kò ní effect lórí price màálù ni tó bá lóyún tí ọba bí oyún nǹkan tá a ti fi gbowó lórí ẹ̀ so jíjẹ dúkìá èèyàn láìsí pẹ̀lú ẹ̀tọ́ ni wọ́n ní àpèjúwe rẹ̀ ní kéèyàn ra ọyàn kéèyàn ra mílìkì tí ń bẹ nínú nínú ọmú eh, màálù àmọ́ kọ́ńtìtì lítà tá a máa rí àmọ́ bọ́n bí mílìkì ọ̀hún gan tiẹ̀ ti kan bí ọ̀kan kò sí nǹkan kan tá a mọ̀ nínú ẹ̀ wọ́n lóun náà irú ọjà báyìí ni kò mẹ́sìn nínú ẹ̀sìn Islam and then ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní wàkánà bẹ́ẹ̀ àyẹ̀tàbáyà òun òwò ni tó máa ń ṣe nígbà jàhìlíyà aljàhìlíyà ò ní àsìkò síwájú ẹ̀sùn Islam ni wọ́n ń pè ní jàhìlíyà so eléyìí fi hàn pé gbogbo ọjà tí wọ́n ń ṣe síwájú kí Islam tó dé halal ni tí kì í bá ti ṣe pé a rí nọ́ọ̀sì kan nínú Islam tó dé wọ̀ ni ọjà tí ti ń tà bọ̀ síwájú kí Islam tó dé a lè kọ̀ndẹ́mù rẹ̀ pátápátá gbogbo ẹ̀ ẹ̀tọ́ ni torí pé ìpìlẹ̀ nǹkan ẹ̀tọ́ ni àyàfi tá a bá rí ẹ̀rí di haram so èyí tá a bá wá rí ẹ̀rí nínú àwọn ọjà tó ń tà ní àsìkò jahiliya wípé haram ni o ìgbà yẹn lọ́sẹ̀sẹ̀ wá di haram. now so wọ́n ní àdìsí ó fi hàn pé sábà máa tajà tí jẹ́ ọjà tí a níwájú kí ẹni pé bí ọjà rẹ̀ àsìkò tá a máa gbé yẹn aláṣẹdá yẹn rí a lè fi àsìkò yẹn lẹ̀ ní nínú nínú ààbò pé mo ti ṣàpèjúwe pé ká fi àsìkò yẹn lọ nǹkan kan pé ilé ìlú máa gbé bẹ̀ títí ó fi kú àbí títí tèmi ó fi kú sọ irú ẹ̀bùn báyẹn gan náà kò dá nínú ẹ̀sìn náà torí pé a define ta ló ní ẹrù sọ irú yẹn ẹni a ní ọmọ ẹgbẹ́lé títí ń fi kú àdúrà kí n kú bọ̀rọ̀ ní ọmọ ẹgbẹ́ torí pé tó ń kí mo bá ti kú ilé ti di tiẹ̀ àbí ẹni mo sọ fún pé kọ́ máa títí òun ó fi kú èmi mo sì fẹ́ lólé a sì ti ṣàdéhùn pé ó dìgbà tó bá kú ní tó gbalé èmi náà wà ṣàdúrà pé ọgá tètè <laughs> so idinu inú tó ń Aisha radiyallahu anha ó kan o bá ti kú ti di free ẹni pé tí Aisha tó di free torí pé wọn à ní jogún so ó wá dọ́gbọ́n ọlọ ṣe sihir sí Aisha radiyallahu anha so ń gbà tó di pé di pé àìsàn yẹn àwọn tí wọ́n jẹ́ ní ìdílé mọ̀mẹ́ wọ́n wá lọ bá àwọn kan tó jẹ́ bí àlejò àwọn èèyàn láti áfíríkà náà ti wá àwọn èèyàn dúdú rìwáyà ní òní àti hindi náà ti wá sọ pé kí ni irú àìsàn wo tẹ́ ẹ mọ òògùn irú àìsàn báyìí ló ń tàn wá ní àìsàn tẹ́ ẹ̀ ń rí síhìrì ni wípé ẹrúbìnrin rẹ̀ ló ṣe síhìrì bẹ́ẹ̀ nígbà tó sọ fún àìsàn kò gbàgbọ́ torí pé bíi èèyàn sọ nǹkan tí tí kìí ṣe àmì bígbà tó yẹ pé wọ́n báyàn wo wọ́n báyàn ríran sí nǹkan ni ló wá pe ẹrúbìnrin náà pé ṣé lóòótọ́ ló ṣe fíhìrì sí i ló wá ní lóòótọ́ ni kí ló dé wọ́n ní nítorí pé òun fẹ́ firi nítorí <laughs> pé wọ́n ti fi freedom ẹ̀rọ sí ikú olówó rẹ̀ so ló fi ṣe sí so ìdínú tó jẹ́ pé irú nǹkan báyìí ò dáa tó bá búyàn lẹ́bùn tó bá ní máa gbé bẹ̀ títí tó fi kú tó bá ilé kú ti àwọn ọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ̀ ní ibi tiẹ̀ mọ́ nítorí pé tó bá gbà padà bí ìgbà tó padà síbi èébì rẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ́jà títà gbọ́dọ̀ fi rọ̀ sí ẹ̀mí èèyàn àbí àsìkò tí ò ní tí ò wà define so aláti define everything. قيل إنه كان يبيع الشارفة وهي كبيرة المسنة بنتاج الجنين الذي في بطن ناقته وني ألومين تتوما لتوي tọ́mátì ní ẹranko tó ti gbó ẹranko tó gbó yẹn wọ́n wà á tà so ẹni tí ọ̀rọ̀ ẹranko tó gbó yóò wá wò pé àǹfààní òun ló ń fẹ́ fi pẹ́ńsìn ọ̀dà ìní sanwó nìsín ó dìgbà tí ẹranko tó lóyún tó bá bímọ tọ́mọ rẹ̀ náà bá bímọ àsìkò náà ní wàá sanwó so eléyìí náà jahala wà nù ẹ̀ àti gharar ìdínú tí wọ́n fi ṣe léèwọ̀ wallahu alam afa alásìkò wọn ti fàsìkò wọn ní ó dàbí mo ti kọjá àsìkò yẹn forí jì mí asalaamu alaykum wa rahmatulah èyí tá a ṣe ṣe tó ṣe déédéé ọlọ́run fún wa èyí tí yóò já sí ṣe fún dáhùn forí ẹ̀jẹ̀ wa asalaamu alaykum wa rahmatulah wa barakatuh. alákọ̀ọ́kọ́ olùdókòwò ọjà tí wọ́n ọjà lọ́dún èèyàn sí ráì ìdáná ní ara ìsìnyẹn lọ́yà bí ọdún kan ọgbà láwọn lọ́dọ̀ rẹ̀ òun náà ọjà òun náà ara ìsìnyẹn lọ́jà tí èmi ìdáwó padà fún èmi náà wá sí ní ìsìnyẹn sọ wá ní ìlú ìbẹ̀rẹ̀ ìsìnyẹn padà lẹ́yìn tí ó ń ṣe padà ìgbà tí ó fẹ́ ṣe padà to one hundred sixty four to two hundred twelve thousand to attain the figure fourteen thousand mo ní ká wọ́n ti bá wọn kọ́kọ́ gba rẹ̀ ti sọ ẹ̀ kọ́ gba owó tí mo san ọ̀sán òṣìṣẹ́ orí àpò rẹ́ẹ̀tì fún àkọ́kán fún ọgbà fún náà àkọ́kán ní ọgbà fún òní àwọn ìlú ìgbàlá ọ̀pọ̀ ọ̀gbọ̀n. wẹ́n àlàkùnrin ẹnikẹ́ni tó bá jẹ gbèsè tí a bá rí pé ọ̀fẹ́ sanwó ni a ní àǹfààní láti jẹ́ pé ọ̀tà nǹkan tó ní láti fi san gbèsè náà àbí ìtọ́ra yẹn tí ó bá sì wà lọ́dọ̀ rẹ̀ tí ó ń tọ̀ ẹni ọ̀rà gbà náà rẹ̀ tó á ní ìtọ́ra náà ní náà ni á lè tọ̀ ọ̀yá mú nǹkan rẹ̀ tó tó bá pẹ́ lásìkò tí olóhùn ò lè ní sùúrù mọ́ ráìsì tọ́ra gangan lọ́dọ̀ yìí tẹ́ra gangan lọ́dọ̀ ẹ̀ lórí ó ní àṣẹ àti gbé ráìsì rẹ̀ torí pé ọjà tó tà gangan ni ṣùgbọ́n tí bá ti ṣòwò owó ni wọ́n kàn fún un tí ọba wa ní sùúrù pé kó gba owó torí pé lásìkò yẹn gan bọ́jẹ́ kóòtù ni a ta ní fún ní ráìsì a ní ti ráìsì kan ráìsì a ta ráìsì nwa wọ́n á a ráìsì ta bá lẹ̀ a ta a wà polówó ọjà rẹ̀ torí pé. tá a bá ní ráìsì ni ó gbé o ti ṣòwò sọ́ọ̀tì so owó rẹ̀ dákan fún ṣùgbọ́n tó ń wá ní òun lòun ò ní sùúrù o ráìsì lòun ó gbé tó sì máa iye tó ń ta ráìsì ní àsìkò yẹn tó sì máa tì so there is no problem ẹni tí ó ní ráìsì ọ̀sán tó ọmọ yìí pé iye báyìí ní ráìsì ń sìn nígbà mọ́ra lọ́dọ̀ rẹ̀ kì í ṣe iye bẹ́ẹ̀ o ní à ah, wọ́n sàgbé ráìsì òun tó bá ti gbé there is no problem in that bẹ̀tún tó yẹ ni pé owó rẹ̀ lọ́yẹ ká kan fún un so ráìtì tó gbé òun gan tó bá lè mú sùúrù ni àáta ni a fi sanwó rẹ̀ fún ìfẹ́ ráìtì ni ó fi gba ráìtì ṣùgbọ́n téèyàn bá rajà tí ọ̀sánwó tá a bá ọjà gangan lọ́wọ́ rẹ̀ ẹni tí ó tajà fún ló ní àti àti mú ọjà náà kódà tó ń pé à ń auction ẹrù ẹ̀ ní láti san gbèsè so àwọn tó ń tọ́jẹ ń tọ́jẹ lówó wá wá òun wá rí ìtọ́ra lọ́wọ́ rẹ̀ gangan pé ọ̀dọ̀ mi ló ti relé tó sì wà èyí tà wọ́n ní òun lọ láti àti gbé ẹrù rẹ̀ mo rò pa understand ọlọ́wọ́ rẹ̀. Over two thousand naira tó ṣẹ́kù lẹ́yìn ìkọ̀kọ́sùn láti sọ fún ẹni ó gbé ráìsì débò náà mà àbí ọ̀mọ̀ ni ó ní ò sùúrù ti lè ní sùúrù yẹn kì í ṣe ọrùn ẹni ẹni ó gbèsè ní ọrùn rẹ wà tó ó ti gbé ráìsì tí ó ti gbé ráìsì rọ́pò ráìsì tó ni ó Bẹt bẹ́ẹ̀ pẹ̀lú ẹni ọ ẹni ọ jẹ gbèsè nǹkan sọ fún un pé sọ́wọ́n mọ̀ pé iye báyìí náà ń ta ráìsì ní ìsìn ní sùúrù kọ gbowó àwọn tàgbé ráìsì that means pé ó gbà yìí pé kó wọ́n kò sí ọ̀ràn yẹn ń bẹ̀ tó bá wọ́n wọ́n sí náà nǹkan náà ni a ní gbà kó gbé ráìsì ìdí inú tó fi jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ àti gbé ráìsì lásìkò ẹni ó lọ́jọ́ òní gbà àbí ọgbà ni òní gbà so yóò ní òun ò lè gbà torí pé ńgbà mọ́rajà lọ́wọ́ rẹ̀ iye báyìí ni dúró kí n tà kí n bá tà kí n fọ́ lówó that is the best Allahu méjì ni tó tó dẹ̀láàdì. a lè àwọn akáwà ní sọ̀rọ̀ yàrá tí àwọn ọ̀pá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀. irú níbi ẹ bá gbé ọjà bí ìtú láti jẹbi bá ẹ bá gbé lọ́wọ́ ní ẹ̀fẹ́ ẹ̀ta ẹ̀yìn tẹ́ gbé tú lọ ẹ̀ láti aláǹtàǹtẹ́ láti kà lórí rẹ̀. ẹ gbọ́dọ̀ ní ẹni ojú ẹ tó ti dá ní ẹni tẹ́ ìtọ́ka lọ́dọ̀ òní ọ̀pá ní ìka tọ̀ nǹkan tí tó ń fa tó jẹ́ pé àwọn akáàgbé lọ ó ti tẹ̀sán káàgbé láti wò pé tá a bá sọ̀rọ̀ àní ní owó dání láti san owó ọ̀ tí ó lọ ọ̀dọ́ ìtẹ̀wé wọ́n tó kò padà. tó ẹni ká sọ kálẹ̀ lájọ rẹ̀ olóògbére pé èlò ni akúndẹ́bà ní àgbà èlò láti ọjọ́ kan lọ́sàn gbogbo ọkọ̀ tó dẹ́bọ̀ wà wọ̀ tó dẹ́bà bá ti lọ jọ́kìtì yóò wá tẹ̀lé máa kan sí wa tó bá kan tán yóò wá fún wa ní owó ìjọba ìjọba jẹ ọtí eléyìí tó ní ìgbà lẹ́sìn àbẹ̀ òwe ọjà fún nígbà yìí wọ́n wá ní owó náà kù ní rẹ́bà tó fi máa lọ. ṣé àwọn náà kàn ń pàṣẹ ẹ̀ lè tajà yín fúnra yìí. báà ní òfin ní ọkùnrin lọ́wọ́ àní ọjà nílùú òfin ọjà wọn ni. ìjọ nígbà ojú fi ọjà wọn ni kò sí tẹ́ fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ju kẹ́ fún ọba yìí tajà yìí lọ there hmm. eh, fi ń yí àwọn èèyàn lára ni tẹ́ bá wò dáadáa pé ìnira ń ń ẹ ẹ fún yẹn ń bẹ Yorùbá ọba yẹn dáadáa tẹ́ ẹ sì rí pé ọkọ̀ dáadáa ẹ wá fẹ́ fẹ́ lómi yẹn àfikọ́ ipò náà nítorí pé wọ́n ti ní ẹ̀ńtẹ́ fún òní gbà so wọ́n fi ní ìlera lára ìlera náà ní ẹ̀ ọ̀wà islamic bet kí ni ẹ̀ńtẹ́yìn fẹ́ ṣe àlejò tó gbọ́jà wà lù ọgbọ́n lọ fẹ́ dá sí so that is it so ẹ̀sẹ̀ ní ìsìn kì í so orí ẹni ọlọ́jà mọ́ àwọn tí wọ́n ń ṣe kìíní yẹn ni ẹ̀sẹ̀ ń bẹ lọ́rùn kò sí aburú nù ẹ̀ kéèyàn ó fún wọn kí wọ́n bá yàn ta gẹ́gẹ́ bí òfin ọjà wọn nígbà tó yẹ kó òfin wọn ni kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe. لا يكلف الله نفسا إلا وسعها فاتقوا الله ما استطعتم so kò sí aburú nù yẹn نعم أوكشن نعم auction now. ẹ̀rí ìgbà wọn káàkiri tó fi ìgbà wọn fi bẹ́ẹ̀ fi ṣe ẹgbẹ́ mi lọ́la yìí láti ìgbà wọn lè ní àwọn ọ̀dẹ́ kàánú bẹ́ẹ̀ káwọn ṣàyà wọn. wọ́n ti dẹ́gbẹ́ ní ilé ọ̀rẹ́ là ní oṣù ọ̀rọ̀ náà ó yá bí i mákọ̀ọ́rẹ́ sáwọn ẹ̀ kì í ṣe iye tán tajà ní problem ọ̀nà wo náà gbàtajà náà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn option ni pé ẹ̀yin tẹ́ fẹ́ ra ẹni tó bí márùn mẹ́fà nǹkan tí wọ́n fowó sí i bí wọ́n bá rò pé o lè fowó kun wàá fowó kun sẹ́nu onírin á rò pé yóò fowó kun yóò fowó kun ju tiẹ̀ lọ bá títí wọ́n fi dé ẹni tí ọ̀bá lè fowó kun má ìgbà yẹn wọ́n tẹ̀sẹ̀ wàá tajà náà sòrò àwọn ọjà báyẹn kì í sọjà tó dáa ní kò tọ́ ètò Islam so because èèyàn mélòó ló ń tajà àbí èèyàn òdánwò èèyàn mélòó ló ń lẹ́jà so the best thing ni kọ́ pé either fún fún yẹn ní ọ̀nà tí ó fi jẹ́ pé òun ló wà ìdájú láti lẹ́jà yẹn tí ọba wa lè rà mọ́ nínú omi òjò wa ṣùgbọ́n tó bá yẹ pé yọ́ọ̀ máa ná ni ẹlòmíràn máa fowó kún yọ́ọ̀ máa ná ẹlòmíràn lọ́sọ̀rọ̀ ó lè jẹ́ pé ẹni tó kẹ́yìn gan fúnra rẹ̀ ń bò rí pé àwọn ìhó fowópamọ́ mọ́ yọ fẹ́ pé ká ọjà ń wọ́n lọ́dọ̀ yìí so àwọn irú ohun tí tí ò fi dá ni ọmọ àwọn àrùn sáré kìí sọ́nà. تسعير تسعير قصة شريعة الإسلام tẹ̀sírí ẹni pé ká fi price control kò tọ́ ẹ̀sìn Islam torí pé sẹ́yìn náà wà kó fẹ́ ṣe ọjà ká fi ilẹ̀ kó ọjà ni wọ́n mọ control rẹ̀ ó advantage advantage àmì nǹkan fi price lé lórí torí pé gọ́ọ̀mẹ̀ntì tí ó fi price lé ọjà lórí táwọn náà ń roko àbáwọn náà ń ṣe àwọn iṣẹ́ tí wọ́n máa ṣe yẹn so there is no way tó fi lè jẹ́ pé wọ́n ṣe déédéé wọ́n lè ṣe gúlmù lórí àwọn ẹlòmíì ó sì lè jẹ́ pé advantage lórí àwọn ẹlòmíì àwọn tó jẹ́ advantage lórí wọn ìnira ló kù mẹ́lòmíì there is no way so it's better kó jẹ́ pé wọ́n fi ọjà lẹ̀ kọ́ máa control ara rẹ̀ ọlọ́wọ́ rẹ̀ wọ́n á ní òun máa lẹ́yìn tó tó gbà náà tó ní àtò rẹ̀ wọ́n á ní òun máa ń sọ kí ní owó kíkà owó pẹ́ẹ́pẹ́ wọ́n á ní sọ pé wọ́n kí ní báyìí wà pọ̀. ว่าโยมให้ของที่โยที่อะไรàkọ́kọ́ náà ọjà yẹn gan alákọ̀ọ́kọ́ kò tọ́ súnà torí pé nígbà mọ́ra símẹ́ǹtì yẹn mo ti rà ó sì níye mẹ́wàá ni màá wá kó ń bá símẹ́ǹtì rẹ màá wá kó yẹn kí ni ipò símẹ́ǹtì yẹn lọ́dọ̀ ẹni ẹni mo ti rà lọ́wọ́ ẹ̀ yóò jẹ́ bí àná èyí ni pé àfúnisán ẹrù yẹn mo kó sọ́dọ̀ ẹ̀yìn so first of all ó ń dán ọgbọ́dọ̀ ta kódà bóyá ọjà yẹn wọ́n kò gbọ́dọ̀ ta ẹ̀yìn ohun tí mo fi rà yóò fi ilẹ̀ omi ìyẹn ọ̀tà so èmi náà tún wá láti kí n wá ní mo fẹ́ gba iye kan nínú mẹ́tì torí pé mo ti ra àwọn kan kó sọ́dọ̀ rẹ̀ yìí so bí ìṣe bẹ́ẹ̀ kí ni ìdíje ń tọ́ra jọ òun kí ní kọjá yìí kí ló dé tí n fi sanwó ọjà yìí. tí ó wà di ti lẹ́yìn oṣù kan ní tẹ̀tẹ̀ wá ní mo fẹ́ kó ń gbà mo ti mo ti sanwó ọjà yẹn tọ́jà yẹn ti wà ńlẹ̀ so ọjà rẹ ni wọ́n pọ̀ kó sẹ́gbẹ̀ yóò jẹ́ bí eh, mo kọjà sọ́dọ̀ rẹ so ń wọ́n gbọ́dọ̀ ta dépò òpin ọ̀rẹ́ ààrẹ náà ni àtò gígan rẹ̀ ṣé ẹni ó kọjá sọ́dọ̀ rẹ̀ ló ní fọ́ọ̀tù torí pé gígan símẹ́ǹtì tó bá pẹ́ ni àtò so gbogbo orú àwọn nǹkan báyẹn kò ní máa jẹ́ kí problem wá láàrin àwọn èèyàn. Allahu alam. Lórí símẹ́ǹtì àwọn ẹ̀ máa àwọn kọ́míṣì náà wà tẹ̀sán máa fi ọ̀pọ̀ níṣẹ́ bẹ́ẹ̀ bí strong and bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń pọ̀ yìí wọ́n á sọ fún price náà máa ń kà ń gbà ẹ̀ náà máa ń kà fún tàbí bí wáyé pé owó wọ́n ti wọ́n máa fi owó bí wáyé pé ó lẹ́sìn wọ́n á rí ní surprise. àbí ìgbà tó yẹ kó pamọ́ sí wọn lọ́ọ̀ni tó àsìkò tó bá wà lájà. ní ẹ̀ máa ṣe treatment ẹ̀ ọ̀sẹ̀ kan lọ iye tó máa ń ta lẹ́sì nígbà tó bá padà wá ní ẹ̀rọ àtọ̀. náà kò sábúrú ń bẹ̀ nígbà tó ẹ pé ẹni ó kó sọ́dọ̀ rẹ̀ mọ̀ that means pé kò tí ì ra símẹ́ǹtì so àsìkò tí ọba lo símẹ́ǹtì ń bẹ lọ́sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ rà òun ò sì ní kọjá alẹ̀ láìta owó nìkan lọ́ba ó dání so that is it so tọ́ba ti wà tọ́ba ti wà define kò sí aburú náà wọ́n ní ti báyìí gẹ́gẹ́ bí ọ̀dí àti kankan kọ́lẹ̀ nípa sí àwọn association tó wà nípa àwọn ọ̀nà máa ń kàn tó bí nǹkan ṣe máa rí lọ́jà ó lọ́dẹ oko lọ́dẹ oko ìdáná ìlú kan tó bá wá lọ́pọ̀ iye tó ń ta náà wọ́n ṣe máa tí gọ́ọ̀mẹ̀ntì bá rí i pé àwọn association wọ̀nyí wọ́n ń ṣe àwọn fún ọ̀jẹ́ kí ọjà kúrò national kò ṣe yẹ kí àwọn wá ṣe pé fún mi tó bá torí pé n táwọn association ṣe haramu ni kò ṣe bẹ́ẹ̀ kò tọ́ fún wọn láti ṣe bẹ́ẹ̀ so tí gọ́ọ̀mẹ́ntì bá wá káńtà tiwọn torí mọ́síláhà àwọn èèyàn kò sábúrú nù ẹ̀ tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ló káńtà tí wọ́n torí mọ́síláhà àwọn èèyàn kò sábúrú nẹ̀ bẹ̀tí kí gọ́ọ̀mẹ̀ntì wá fi price sí nǹkan èèyàn ni kò yẹ bẹ́ẹ̀ náà ni association ò ní right àti fi price sí nǹkan àwọn arúgbó ṣé wọ́n ń kọjá ẹnu àlà. lábẹ́ yìí bí bí epo tí wọ́n fi ní tí wọ́n fi báyìí wọ́n wá sí bọ́yá lọ́fíìsì tí ó yẹ sódà wọ́n fi kọ̀m̀pẹ́sì bọ́yá àwọn tí wọ́n ń kànú báwo ni kò yé mi o. bí epo ní ti fẹ́ kúrò ẹ̀kọ́ gọ́ọ̀mẹ̀ntì báyìí àwọn wà owó yòókù tó yẹ kọjá pé mo bá fi ilẹ̀ bọ́yá yọ̀ọ́ di two hundred naira owó yòókù tó yẹ kọjá pé èdè àwọn tí wọ́n ń ta torí àfi torí àti fi ran kò sábúrú nìyẹn wallahu a'lam kò sábúrú nìyẹn. àṣàrì ó ní ẹranko tó ti tó ti dàgbà ó tún síwájú ó tún níwájú ó ní wàwúwá náà wà ẹranko tó ti dàgbà ó ní ọ̀tà yóò wá fi gba èyí tí wọ́n bá bí lásìkò yẹn ẹ̀ẹ́dá kù nípa etí ọ̀rọ̀ tẹ́lẹ̀ lónìí kí ló kọ́ bí kiri máa bàbá kiri oúnjẹ òun kájẹ ẹnìkan pé ó béèrè pé wọ́n gbé oúnjẹ òun wá ẹ àti oúnjẹ òun wá ti wá láàyè oníkùnjẹ òun òfin tó ń bá bá ẹ̀ níjẹ oúnjẹ ó gbé wá gbogbo ẹ̀ ó gbé ráìsì wá túmọ̀ sí ìdí kó gbà wọ́n kí ni mo. lọ́wọ́ sọ ẹ́ mọ́ṣíkìlá wẹ́sẹ̀rì àkọ́kọ́ náà kó ṣe ń jẹun gan fún rẹ̀ kí ni tó burú nù ẹ̀ tó bá ṣe ń jẹun tó gbé wá kí la burú ẹ̀ ebi ọ̀mọ́ bẹ́ẹ̀ tó bá ń pẹ́ àlàkà rẹ̀ pẹ̀lú Christmas ni wẹ́l àwọn afáwà tó ṣe tàhálì ìlú jẹ oúnjẹ àwọn afáwà tó ṣe tàhálì rẹ̀ wọ́n ṣe tààrímù ẹ̀ torí pé wọ́n rò pé Christmas yẹn bí ìgbà tó yẹ pé wọ́n ń sin ẹ̀sìn bí ìgbà pé wọ́n fi ń sin Jesus ni torí pé n tí mo mọ̀ nípa Christmas ni pé birthday ni àbí ọjọ́ òbí kọ́ ni ọjọ́ òbí ni síwájú tí ẹni tó jẹ́ bíi neighbor yẹn Christian tó bá ṣe ń jẹ tó bá gbé fún yẹn kí ni bóòlù yẹn ó ti ṣe ṣé yóò dànù ni yóò jẹ tí ó béèrè pé tí wọ́n lọ pa adìẹ tó gbé wá náà yóò béèrè kí ni ẹ̀sìn Islam sọ fún wa pé ṣe bismillah ilé lórí kọjẹ́ so tí a bá wò pé bóyá Christmas yìí bíi birthday ni celebration ọjọ́ ìbí ok tá a bá ní celebration ọjọ́ ìbí ni ìdínú ló fi jẹ́ haram láti jẹ́ àwa ara wa tá a jẹ́ mùsùlùmí tá à ń celebration ọjọ́ bí wọn kọ́ èwo ni èwo ni ló níyì jù ṣé celebration ọjọ́ bí ànábì Isa ni àbí celebration ọjọ́ bí èmi èwo ló níyì jù ń bẹ̀ náà torí pàdánù èmi lásán lásán ni mí so orin ṣiṣẹ́ birthday màá fáwọn èèyàn lóúnjẹ tí wọ́n jẹ oúnjẹ tí mo fún wọn tí wọ́n jẹ yẹn bó nípo rẹ̀ àkọ́kọ́ ni pé bẹ́ẹ̀dẹ̀ yẹn gan fúnra ẹ̀ kò ní áflù nínú ẹ̀sìn torí pé kò a gbọ́ pé wọ́n sẹlẹ̀bírẹ̀tì ọjọ́ ìbí ẹnìkan rí nínú àwọn ànábì ọlọ́run àti ànábì Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ làwọn sàhábà tán lẹ́yìn rẹ̀ kò sẹ́ni kankan tó sẹlẹ̀bírẹ̀tì ìgbẹ́tì sábà wò pé nígbà tán ti rìlé ìkẹ̀ mẹ́sìn nígbà tán ti rìlé ìkẹ̀ mẹ́sìn so ìyẹn ló mú kó jẹ́ pé haram ni wájú haram ó ní mi ò rí àyàfi tó báyìí pé wọ́n kàn ń pa pé ẹni tí wọ́n bá celebrate ah, Christmas àfi kó dúran gẹ́gẹ́ bí a ti ń dúran níléyà torí pé ìdúran ẹran léyà yẹn ìjọsìn ló náà so tó bá fi ìdúran yẹn ṣe ìjọsìn èyí ni pé wọ́n dúran lè rẹ́ ìrìnlá wọ́n dú ẹran yẹn kìí ṣe torí tọ́lọ̀ èyí ò lè yàn ọ́ jẹ ṣùgbọ́n ni ọlọ́ ra ẹran lọ́jà torí pé ń ṣe àjọ̀dún ọjọ́ ìbí ànábì Ìsá àjọ̀dún yẹn is a different thing ipe ṣé kìíní yẹn tiẹ̀ ní kásìlù is a different thing but ó bá ń tàjọ̀dún àjọ̀dún yẹn òní kéèyàn wọn máa dunnú lórí nǹkan kan ó wá ṣe ń jẹ so oúnjẹ yẹn ṣe haram ni kí ni relation oúnjẹ yẹn pẹ̀lú àjọ̀dún tó ń ṣe so it's a very delicate situation torí pé àwọn èèyàn tó bá ti gbọ́rọ̀ àfa kan wọn ò ní fẹ́ sọ́lẹ̀ torí pé ó ń kálukú ló mọ wújà eh, nọ́bọ̀rù rẹ̀ lóòótọ́ lóòótọ́ sheikh islam ibn taymiya ó ṣèdájọ́ pé jíjẹ oúnjẹ christmas haram ni bẹ́ẹ̀ kí ni ẹ̀rí ẹ̀ gbogbo àwọn ẹ̀rí tó mú wá bí ìgbà tó yẹ pé christmas yẹn wọ́n ń jọ́sìn fún christmas ni whereas the reality Christmas ti ṣe bẹ́ẹ̀ ni birthday ni wọ́n ṣe àjọ̀dún ìbí anabi Isa alayhi salatu wa salam so now ìdájọ́ kan náà ló máa jẹ́ ṣíṣe maulid ọ̀tọ̀ ṣíṣe ń jẹ torí maulid ọ̀tọ̀ èwo ni tí a tẹ̀lé wọ̀nú ẹ̀ tí oúnjẹ tá a ṣe torí ẹ̀ àbí ṣíṣe gangan fún rẹ̀ ṣíṣe gangan fún rẹ̀ ni so ṣé oúnjẹ yẹn torí pé wọ́n ṣe wọn ò ṣe lórí ẹ̀tọ́ ló mú kóúnjẹ yẹn di haram ni àbẹ̀wò torí pé ẹnìkankan kò ní bìlíìfì pé ẹni tí ń ṣe mọ́wúlì ó ṣe ṣírùkù àbẹ ẹnìkan wà tí ó bìlíìfì kódà bẹ́ẹ̀ yẹn ṣe mọ́wúlì kò sẹ́ni tí ó gbà tí ó sọ yìí pé ẹni tí ń ṣe mọ́lì ó ń ṣe ṣírkù torí pé àjọ̀dún ọjọ́ ìbí lòun náà the same thing pẹ̀lú Christmas so àwọn kíni yẹn wà very uh, kíni bet on my own pé téèyàn bá tí ẹ̀mí ẹ̀ tí ọba tó bá kọ́ kó má jẹ tí ẹ̀mí ẹ̀ ọba dẹ̀ kọ́ ó lè jẹ́ kó ṣàbùrú mẹ́ bẹ̀ tó bá wọn bẹ̀rù pé àwọn ni wọ́n lu wọn ò ṣe bisimilá kó ṣe bisimilá dé lórí kó jẹ́ wàláwàá àlàm tí ọba wa ní jẹ́ ó kúkú filẹ̀ má jẹ́ ẹ̀ wàá rí i nínú ìgbà tó ń wá rí ẹni tó yá nílé wọ́n á sọ fún tó yá nílé two hundred and fifty thousand naira ẹni ẹni kẹfọ́ rà sí ìdáwọ́ náírà ó wá kọ́ lọ sí ìdáwọ́ náírà ó tún yọ lẹ́yìn àwọn àgbélé ní kó yọ ó kó àwọn ará ó wá síbẹ̀ sí ìdúgbò olómẹ́rin fún ayálégbé ṣùgbọ́n ìgbàlówó alákòókò ayálégbé ọ̀hún ó wá ní àǹfààní láti bá ẹni ó ní ilé sọ̀rọ̀ two hundred thousand naira ní ilé òun two hundred thousand naira ló ń ilé lẹ̀ if I do four thousand naira one eight thousand naira normal kó wá fún tó ń tilé fún mi o twenty thousand naira kí ni ẹni ẹni àti kí kúta yóò tó wà lórí ìjẹ ìdájọ́ Islam clear ló wà ó ṣe haram but ìdájọ́ yòókù irúṣẹ́ èmi ní ìdájọ́ lé lórí àbí either government àti kó gbé lọ sí kóòtù àbí nǹkan kan báyẹn whatever but haram ni eléyìí is clear ẹ dákun àsìkò ìhun ti tó but mo fẹ́ ṣe àtúnṣe kan torí pé ọlọ́run ga ni ó perfect hadithi ikhtilafu ummati rahma bó tilẹ̀ jẹ́ pé it's very simple láti wo ìdájọ́ ẹ̀ ṣùgbọ́n ọlọ́run fún mi ní àǹfààní àti wòrí but mo bèèrè lórí àwọn àwọn scholars wa tó máa fi ń ṣe ẹ̀rí nínú kíláàsì gan ní jamia but lóòótọ́ lóòótọ́ hadith yẹn bá pẹ̀lú ìmọ̀ ojú wọn ni kò tiẹ̀ dá láti máa sọ wípé ademsa asalam ló sọ so that is what naam ìtìláfù àìmọ̀tì rahma kò tọ́ láti máa sọ pé àlọ́sà àtàlà ló sọ torí pé kò ní ìsinádìí pẹ́ẹ́pẹ́ so gbogbo ìta àti sọtẹ́yìn ọlọ́run kó dárí jù wá. بك آه والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته